أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون يشركون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah wa salatu wa salam ala rasulillah adáwọ̀fẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìjọba nínú ọmọ fúnbà sọ́lọ́lá ọ̀rọ̀ sọ́lá kí a máa bínú pé ó lọ jáì tí ó tó di pé a bẹ̀rẹ̀ tẹ̀síl gẹ́gẹ́ bí a sì mọ̀ pé put in place abẹ ọlọ́run ọba alágbára <clears throat> ọba ọ̀kan ṣoṣo kó gba tẹ̀sílì náà níjọsìn lọ́wọ́ wa gbogbo àwọn àlàyé tí a ń ṣe fúnra wa láti inú àlùkùránì ọlọ́run àti súnà ànájúwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run wa ní kí ọlá kó gbà jama tí ó bá rí bẹ́ẹ̀ kí a tẹ̀síwájú nínú àwọn àlàyé eléyìí tí a ń ṣe lọ ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ọ̀rọ̀ alif òun náà ni a sì ń ṣàlàyé lọ à ń sọ fúnra wa nípa wípé ǹjẹ́ àràfin mẹ́tẹ̀ẹ̀ta yìí ìjó nítumọ̀ tó bá tiẹ̀ wá nítumọ̀ ọ̀nà wo la lè àwọn tí wọ́n sọ kó nítumọ̀ ọ̀rọ̀ bíi mẹ́rin márùn tí wọ́n sọ àti ṣàlàyé ẹ̀ fúnra wa ṣùgbọ́n ní wípé àwọn kòlàfáwò rọ̀ṣìdún Abubakar Umar Uthman Ali àti àwọn míì nínú àwọn àgbà nínú àwọn sọ̀hábà ibi tí wọ́n lọ ni wípé Ọlọ́run bá fi ìtumọ̀ rẹ̀ pamọ́ ọ̀dọ̀ Ọlọ́run nìkan nìtumọ̀ rẹ̀ wà àwọn tó wá sọ pé nítumọ̀ ọ̀rọ̀ táwọn náà tó wá ń sọ ọ wá ń kórìsìírísì ó ń bẹ nínú wọn tí wọ́n sọ pé ìtumọ̀ rẹ̀ náà ni pé ó kọ àwọn súra alukur'an àwọn míì tí ẹ̀ sọ pé ó kọ alukur'an gangan ni àwọn míì ní nínú àrókọ ọlọ́run ọba àlékè ọlá òun ló wà àtàwọn ọ̀rọ̀ míì àtàwọn ọ̀rọ̀ míì àtàwọn ọ̀rọ̀ míì èyí tí àwọn àfáà tí wọ́n sọ tí a ti kà fúnra wa lánàá ẹ jẹ́ ká tún wo díẹ̀ nínú ọ̀rọ̀ bàbá wa Muhammad bin Salih Al-Uthaymeen àwọn náà ń ṣe àwọn àlàyé wọ́n ní pé ẹ̀rí alif lam mim òrùfù ìjàhíyà láwọn aráàfin lárúbáwá ní bẹ́ẹ̀ sí ní English alphabet tí Yorùbá náà ní alifábẹ́ẹ̀tì tiwọn nínú alifábẹ́ẹ̀tì lárúbáwá lára rẹ̀ ní alif wà lára rẹ̀ òun ni láàmú wà ara rẹ̀ òun náà ni mímú wà ó jẹ́ aráàfin mẹ́ta three letters nínú èdè lárúbáwá bàbá wa ń ṣàlàyé pé tá a bá ti fẹ́ ka àwọn aráàfin yìí tó kọ́rọ̀ láàlá hasbal kìtàbà kìí ṣe bí wọ́n ṣe kọ́ òun láṣẹ ká tá a sọ pé alam àbá sọ pé alim rárá o bí kò ṣe pé a pè ní ismul harf ó kọ àwọn aráàfin yẹn pẹ̀lú ká alif lam mim bá a sì pé nìyẹn bàbá náà wá ń ṣàlàyé nínú tẹ̀síìrù wọn pé ẹ rí àwọn àfọ́ onímímọ̀ àwọn àfọ́ onítẹ̀síìrù ọ̀rọ̀ wọn pẹ̀ka lórí ibò láàṣì máa tú tá a bá rí ọ̀rọ̀ tó rí báyìí nínú àlùkùránì ọ̀nà wo la fẹ́ gbà tú wọn ní pọ́rọ̀ àwọn onímímọ̀ ó yapa síra wọn lórí ẹ̀ bàbá wa mú àwọn ọ̀rọ̀ yìí wá wọ́n mú àwọn ọ̀rọ̀ yìí wá wọ́n mú àwọn ọ̀rọ̀ yìí wá wọ́n ní wípé kódà ọ̀rọ̀ tó wá lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó pọ̀ ni ṣùgbọ́n yunkin hasuru a fi arba àti àfòwálé a lè sọmaráìsì ẹ̀ sí mẹ́rin alákọ̀ọ́kọ́ alqawlu al-awwal anna laha ma'nan àwọn kan nínú àwọn onímímọ̀ wọ́n sọ pé ìtumọ̀ ń bẹ fún wọ́n ní àwọn alif lam mim wọ́n ló nítumọ̀ bàbá láwọn tó wá sọ báyìí wà tálàfà ashabu hadal qawl fi ta'yinihi àwọn tó sọ pé nítumọ̀ àwọn náà tó wá ń ṣe fanfà wọ́n tó ń ṣe ìyapa ẹnu lórí pé sọ̀rọ̀ ọ̀hún ká sọ pé ojúlówó òtúmọ̀ rẹ̀ rèé haluwa ismun lillah sókọ ọlọ́run láti ẹ̀ pé ni ọba ńlá ọba àwàjálà aw ismun li súrà àbá sọ wípé ó kọ àwọn súrà kùránì ni aw annahu isharatun ila muddati hadhihi umma àbá àti ẹ̀ sọ wípé àwọn ará fi yẹn ó ń júwe wà lọ síbi àsìkò tí ìjọ yìí máa lù táyé ó fi parẹ́ torá rínú àwọn onítẹ̀fsíìrì tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní gbogbo àwọn aráàfin yẹn bíi alif lamim bíi hamim bíi non bíi sod bíi hamim wọ́n ní tá a bá rò wọ́n pọ̀ wọ́n ní pé nǹkan tí ó mọ túmọ̀ sí òun náà ni pé ìgbà wo ni ayé fẹ́ parẹ́ àwọn àrùkọ ṣùgbọ́rọ̀ ìbáyìd ọ̀rọ̀ kan tó jìnnà ni wọ̀nà hùdálíkà àbí nǹkan tó bá tó jọ àbí nǹkan tó bá tún ṣe kí ni tó bá tún jọ irú àwọn òwò bẹ́ẹ̀ gbogbo àwọn àṣáàbù àgbàlùkọ́ àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ yìí tí wọ́n sọ wípé àwọn ará fi yẹn tí wọ́n ló nítumọ̀ ọ̀rọ̀ tí wọ́n náà tó wọ́n ṣe kí ni tó kí ni a bá sí láàrin náà ìjọba tí ó bá wá rí bẹ́ẹ̀ àtúwá fẹ́ wò ọ̀rọ̀ bí ìwé ló tó ń bẹ tí bàbá tó wá kí ló sí tí wọ́n tún mú wá kọ́ ara àwọn tó sọ bẹ́ẹ̀ òun náà ni àlùkọ́ọ̀lù fáálí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn ní ìyàkùrú fún ìjà yíyà lẹ́sàlà àmàna ìtòlápọ́n àwọn oníṣẹ́ aráwọn aráàfi aráàfi lárúbáwá ni kò nítumọ̀ kankan sámánà kò àríbá ti sọ bẹ́ẹ̀ lánàá nínú ọ̀rọ̀ àfáwẹ́ mọ̀kẹ̀fẹ́ nínú àwọn tó sọ ilé òun náà ni àwọn àlòkùnláfà ọ̀rọ̀ òṣèlú ọlọ́run bá ní sinagun ọlẹ́sàn rí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun làwọn tó sọ pé làámáyá máa ń wọ́n sọ tó sọ pé ìstáfàrọ̀ lọ́wọ́ kì í fi ẹ̀rìn ìlọ́rẹ́ ìlú ẹ̀yìn dà ọlọ́run ọba fi pamọ́ sínú máa kọ̀kọ́ rẹ̀ kò fi máa ẹnì kankan ó mọ̀ sí wípé tìtùmọ̀ bá tiẹ̀ ń bẹ́ẹ̀ fún ọlọ́run nìkan ló mọ ìtumọ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ tí àwọn àṣàrò àdàlọ́kọ̀ àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ní tiwọn òun nìyẹn náà tá a bá wá wò àwọn tí wọ́n wá sọ ọ̀rọ̀ yìí àwọn wá ń ṣàlàyé lọ wọ́n níṣẹ́ rí lọ́dọ̀ tàwọn àwọn gbà kó ní túmọ̀ ṣùgbọ́n lọ́wọ́ lónìí walakinna Allaha a'lamu bí ìtumọ̀ tó nìyẹn ẹ̀dá kan ò lè sọ pé alif ètò túmọ̀ sí lélẹ̀ láàmù ètò túmọ̀ sí lélẹ̀ mẹ́mù bí kò ṣe bọ́lọ̀ nìkan ló gbọ́yé bákan náà òun lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun làwọn àṣọ àrùn tàwa kófì àwọn ní àtàwákùf tàwákùf ni pé neutrality kéèyàn ó kéèyàn ó kóra kéèyàn ó maintain neutral kéèyàn wà neutral àwọn lọ́dọ̀ tàwọn lánà sí ìdó aláàtì làwá ti a àwọn ọmọ pẹ̀kásàkà àgbàláadá lọ́dọ̀ ọlọ́run tàà bá ṣe kí ní o tàà bá ti ka àwọn ara fún ẹ̀ wọ́n ní káàkà náà

bàbá wa ní wá àsọ́hùlà àkọwálì fi a àlọ́kọ́rù fàánù wọ́n ní sẹ́ rí ọ̀rọ̀ tó rinlẹ̀ jùlọ ẹlẹ́ẹ̀kejì yẹn òun náà ni pé àwọn aráàfin aráàfin tá a fi bẹ̀rẹ̀ kéwú òun ni aráàfin tá a fi bẹ̀rẹ̀ kíni ọ̀rọ̀ tá a fi bẹ̀rẹ̀ àwọn aráàfin lárúbáwá arabic alphabet lásán òun ni kò ní ìtumọ̀ kankan alálẹ̀ ìtìlá níta bá túlẹ̀ bàbá lélẹ̀ wọ́n gbà wá látọ̀dọ̀ Mujahid nínú àwọn tàbí ọ̀rùn tá a sọ̀rọ̀ wọn níbẹ̀rẹ̀ tafsir wọn náà gbà wá látọ̀dọ̀ wọ́n ní kí wá ní ẹ̀rí tá a lè lò pé kò ní túmọ̀ wọ́n ní alàbùkù àánà lọ́sàrà French lọ́lọ́run fi sọ àlùkùránì kalẹ̀ bí ò kìí ṣe èdè àwọn lọ́rùbáwá tọ́lọ̀ ọba àlékè ọlá tó wá fi èdè wọn sọ alukuraan kalẹ̀ gangan tó já sí pé èdè ọlọ́run fi sọ kuraani kalẹ̀ àwọn lárúbáwá yìí bàbá ní pé bàbá pé èdè wọn yìí tọ́lọ̀ ọba àlékè ọlá tó fi sọ alukuraani kalẹ̀ yìí àwọn aráàfin ìsirè láìsàlá àmàna fi lọ́gàtàrà wòye kò ní túmọ̀ kankan nínú èdè lárúbáwá kò ní túmọ̀ kankan rárá nínú èdè lárúbáwá àádìbẹ́lẹ̀ èsì nínú English káwọn pé kí ni ìtumọ̀ a àìsàn sọ pé a for apple a lè sọ pé a for nǹkan mi káwọn sọ pé kí ni ìtumọ̀ a gangan a ò ní ìtumọ̀ kí ni ìtumọ̀ b b ò ní ìtumọ̀ kí ni ìtumọ̀ c c ò ní ìtumọ̀ ṣùgbọ́n tó bá ti ń di wípé a ti ń sọ pọ̀ a àti t ó di kí ni o at ó ti ní ìtumọ̀ náà i àti n in ó ṣe kí ni o ó ti ní ìtumọ̀ ṣùgbọ́n i fún rẹ̀ kò ní ìtumọ̀ bẹ́ẹ̀ náà ni yorùbá abd afgb e, sóyẹ́nìsì kò ní ìtumọ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n tá a bá wá sọ́pọ̀ ó lè ṣe kí ni o ó lè ní ìtumọ̀ tí bàbá ń sàlàyé fúnra ònìyẹn wọ́n nílò ẹ̀ náà ní káàkiri pé alif ba ta fa jim ha gbogbo àwọn ilé ìwé fún ìyá ìyá yìí bàbá ní ṣùgbọ́n kásọ pọ́nà wọn bá wá sàmárà fi ilẹ̀ sàyàtọ̀ sí mi ọwá tó wọn bó ṣe tó wọn yìí fàádá máa là inú àlànà ìbí àwọn onímọ̀ gbélé ọlọ́run santóhùn náà wọn ara fi ẹ̀ ọdẹ̀ ṣe nílé wọn kò fi báwọn ọmọ sọ̀rọ̀ bàbá ní a jẹ́ pé ọgbọ́n tá a fẹ́ rí dìmọ̀ bẹ̀ òun ni kí ni àdìlára àzálìkà máa òun náà ni pé ìtumọ̀ tó ní ká fi máa tọ́ka sí nǹkan kan gẹ́gẹ́ bí àwọn tó yàtọ̀ sí nínú tó wà nínú Quran kò sí nǹkan kan tó wà nínú Al-Quran tí ò ní nǹkan kan tó lọ́wọ́ fẹ́ ká dìmọ̀ nínú rẹ̀ ọlọ́ àrà èyí tó rìnlẹ̀ jù náà àwọn onímọ̀ torí àsìkò àwọn àlàyé tó pọ̀ lọ táwọn àfáà mú wa òun ni pé àwọn aráàfin kò nítumọ̀ kí wá ní ọgbọ́n tí ń bẹ níbi lílò tọ́nà ọmọba àlékí ọlá tó lo àwọn aráàfin tọ́nà tọ́nà sọ pé alif láàmìn hàmìn tọ́ha yasin kìí tọ́nà ọba kẹlò àwọn aráàfin yìí lásán bí kò ṣe wípé ọlọ́run fẹ́ fi sọ fún àwọn alárúbáwá wọ́n fẹ́ fi kàgàrà bá wọn wọ́n fẹ́ fi challenge wọn pé síbẹ̀ ẹlẹ́ẹ̀lọ́rọ́ sọ ní síbẹ̀ ẹlẹ́ẹ̀lágbèkalẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ọya alif láàmì tó bá rí bẹ́ẹ̀ tọ́ ha tó bá rí bẹ́ẹ̀ ká ààyà àìyìn sọ́ọ̀lì gbogbo orú àwọn nǹkan báyìí ara àwọn tọ́lọ̀ ara àwọn ìdásùn Kùránì òun nìyẹn wọ́n sàlàyé pé bí gbogbo ayé ṣe nǹkan mọ́rọ̀ ọ̀sọ̀ tó wọ́n kágara àti sọ ohun tó dàbí kùrán ọlọ́run fún alákòóyè ọlọ́run bá wá ń gba síwájú lọ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين àtúwárí nínú àwọn onímọ̀ tí wọ́n sọ wípé àwọn abitọ́lọ̀ ń bá ti lo àwọn òrùfù kọ̀kọ́ tọ́ àyè wọ́n ní tí máa ń sábà tẹ̀lé léjì tó pọ̀ jù nínú ẹ̀ òun lọ́rọ̀ Al-Qur'an jama se ta sọ́yà ní òye Yasin wal-Qur'anil hakim Taha ma anzalna alaykal Qur'ana litashqa jama sọ́yà bí òye ṣùgbọ́n àwọn ọ̀nà kan rúbẹ̀

la الله الذين صدقوا وليعلمن الكاذبين àrìgbẹ́ta báwo ìgbẹ́ sọ̀rọ̀ kùránì òun ló tẹ̀lé ìgbẹ̀ yẹn irú súrọ̀ mi náà súrọ̀ tó róòmù tọ́lọ ní aliflami gúnlébá tí róòmù fi adnal arùdíwà kìí ṣe ọ̀rọ̀ kùránì ló tẹ̀lé ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àlùkùránì òun ni máa ń tẹ̀lé bí ọlọ́run bá ti lo àwọn aráàfin yìí ọlọ́wọ́ ní dáálíkàlìkìtáàbù láàárọ̀ ibà fi hì dáálíkàlìkìtáàbù láàárọ̀ ibà fi hì kò dáálẹ̀ mọ́tẹ́fì àṣẹ dáálíkàlìkìtáàbù ẹ̀rí àlùkùránì èyí tá a sọ kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam èyí tá a fi ránṣẹ́ láàárọ̀ ìbà fi kò síyè méjì níbi pọ́rọ̀ ọ̀rọ̀ ni láàárọ̀ ìbà fi kò síyè méjì níbi pọ́rọ̀ ọba àlékè ọlá ló sọ kalẹ̀ láàárọ̀ ìbà fi kò síyè méjì níbi wípé ànábì Muhammad sallallahu alaihi wasallam òun lásọ àlùkò ránìkalẹ̀ fún ọ ọ̀daràn olórí ìwọ̀n ọ̀nà àmà ni kùránì wá jẹ́ fún àwọn àwọn olùrànlọ́wọ́ ìtumọ̀ ká nìyẹn a rí pé tá a bá wò nínú tajwid wọ́n fi àwọn àpẹẹrẹ kan sí lókè àwọn àpẹẹrẹ tí wọ́n fi sí lókè ó túmọ̀ sí wípé a lè dúró níbi láàárọ̀ ìbà tó bá wùwà a lè dúró níbi fíìhì tá a bá wá dúró níbi láàárọ̀ ibà ìtumọ̀ rẹ̀ ó yàtọ̀ díẹ̀ a mọ̀ wá sọ pé zálìkà líkìtà àbò láàárọ̀ ìbè fíhì ìhùdánilélọ́tẹ́kùn àṣẹ zálìkà líkìtà àbò láàárọ̀ ibà ẹ̀rí kùránì yìí tọ́jẹ́ tíra ọlọ́run kò sí èméjì ń láàárọ̀ kò sí èméjì ń pé kùránì ni fíhì ìhùdánilélọ́tẹ́kùn kí ló wá wà nínú kùránì fi yìí kùdán ìmànà ló wà nínú ẹ̀ jama agbọ́dọ̀ gbọ́yí dáadáa àṣẹ alìkìtàbù tíra tàǹsọ yẹn tí í ṣe fi ìrùdán tán bá béèrè pé kí ló wà nínú kùránì guidance ni tẹ́nìkan bá sọ fún òun kùránì òun ya wèrè kùránì èyí àyàn ní wèrè bóyá ó ti fóòkù àǹjànú àbí nǹkan tí ọ̀yẹ̀ kò kọ̀ọ̀ ó ti fẹnu sọ. So pé kùránì ló wáá yáàyàn ní wèrè kò rí bẹ́ẹ̀ kùránì èsè kí ni kìí ṣe wípé èèyàn máa kà tí máa yà wò irú ẹ̀ ní tọ́lọ́ ọba sọ nínú sọ́ọ̀rọ̀ tó wa máa ń sàzà àlẹ́ ìtàlókò ààrà níta ṣe kọ́ ọ. àṣẹ́mi ọlọ́run sọ kùránì kalẹ̀ fún ọkẹ́ ẹ̀ lè bá burúkú kẹ́ ẹ̀ lè ò sọ kùránì kalẹ̀ nítorí yẹn kí wá ní táàmà rí nínú kùránì ìdánù àsẹ́ni tó bá ń ka kùránì tí ò bá mọ̀nà ọyẹ kó fura sí bọ́yá kò ronú sí kùránì torí pé mọ́ ńlá bí yẹ́kọ́rọ̀ kùránì fàkọ́dí àjàràwú ẹni tí è bá ka kùránì ó ti yàn lódì ẹni tí bá ń ka tí ò ronú sí ó ti yàn lódì ẹni tó bá wá ń kà tó ń ronú sí tí ò mọ̀ fi ṣiṣẹ́ ó ti yàn lódì ẹni tí ò bá tó wá máa sọ tí kùránì pèpè sí fáwọn èèyàn òun náà tó yàn lódì ni ló ṣe já sí wípé láàárọ̀ ilẹ̀ fi ìrùdánilélọ́tẹ̀kì àṣẹ nínú kùránì yẹn ìrùdán ìtẹ́ máa bá níbẹ̀ òun ni mana tọ́lọ́ ń bá sọ ìtàn nínú kùránì kìí ṣe tàjàpá àti yán níbo kìí ṣe fàbú ọkọ̀ máa rò ìtàn kùránì ṣe bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ìmọ̀nà kan lọ́lọ́run fẹ́ kárí dìbò níbẹ̀ afáwa ibn abbas ọlọ́run bá lè yọ ọlábánikẹ́wọn àwọn ní báálíkà lìkítà àṣẹ háàdà lìkítà ẹ̀ẹ̀rí kùránì yìí wọ́n ní tọ́lọ̀ wọn bá tó gbà lérò nìyẹn pé hádá òun kato dálíkà tó wà níbẹ̀ yẹ pé kùránì jí èyí tọ́lọ̀ ọba àníkẹ́ ọlá tó sọ kalẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ irú kùránì wo wá ní kùránì tó já sí pé láàárọ̀ ìbà fi ì àṣẹ láṣọ́kà fi ì kò sí rúdúrúdú ń kò sí èméjì níbẹ̀ kò sí nǹkan tó takora wọn ń bẹ̀ látàárùbọ̀ fi ì ẹ lè wá ráyà kùránì kan kọlọ̀ tako áyà kan tẹ́nìkan bá sọ wípé áyà báyìí ó tako áyà báyìí kò yàgbóyé ṣùgbọ́n téèyàn bá lọ gbọ́ kùránì yé kò sí nǹkan kan tó takora wọn kò sí èméjì kankan níbẹ̀ bàbá muhammadu sọ́lẹ̀ alùfẹ̀mí wọ́n ní wàlùmọ́rọ́rùn lè kìtà alùkùránì wọ́n ní ń ta àbàlẹ́rò pẹ̀lú tíra yẹn òun náà ni alùkùránì àṣebìmánà lìmọ̀tò alùkùránì èyí tá a kọ sílẹ̀ tọ́jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba àlekẹ́ọlá òun náà ni nǹkan tá ń sọ kùránì yí wá rè akọ́ sínú tákàdá alápọ̀nlé kan ni tọ́lọ̀wọ́n bá ń sọ pé fi sófin mọ̀ kárọ̀rọ̀mà marufúnra àti ìmọ̀tọ́ arọ ìyá ìlú ìsáfárọ kìrọ̀ ìgbà yìí inú tákàdá alápọ̀nlé làkọ́ sí i tákàdá tó já sí wípé tákàdá tá a pọ́nlé ni tákàdá kan tó mọ́ ni tó já sí pé àwọn mọ̀lẹ́kà ọlọ́run àwọn mọ̀lẹ́kà ẹni àwọn ni wọ́n wà ní ìjáàjì rẹ̀ àṣẹ ń tà ń sọ náà ni pé dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin tàbá sọ wípé la rayba fihi bàbá ní pé àṣẹ ń ń sọ náà ni wípé ṣákù kankan ò sí níbẹ̀ kò sí èméjì nínú tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ tẹ́nìkan bá wá ń sọ wípé òun ń ṣe ajásí wípé òun ẹni yẹ kọ̀gbọ́n àlùkùránì yé kọ̀gbàgbọ́yé nǹkan ọba àlejò ọlá tó ń sọ torí pé pé èèyàn bá gbọ́yé èyí ó ti di pé láàárọ̀ ìgbà àti bọ́lọ̀ ọba tó sọ kùránì kalẹ̀ gẹ́gẹ́ ọba alìhákù ọba òdodo ni alùkùránì tó sọ kalẹ̀ tírà òdodo ni ẹni tó fi kùránì rán jìbìrìlù màlẹ́kà òdodo ni ẹni tá a wá fi kùránì ránṣẹ́ sí tí sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà nábì òdodo ni bàbá ní tó bá wá rí bẹ́ẹ̀ àṣẹ́ta bá wá rẹ́nìkan tí ń ṣe yè sí kùránì ó súnmọ́ kẹ́niyàn ọmọ wà nínú àwọn mọ̀tẹ́kì kò sí nínú àwọn olùbẹ̀rù ọlọ́ torí àwọn tí kùránì tí ó jẹ́ mọ̀nà fún àwọn tí wọ́n ní máa ṣe yè méjì sí kùránì òun náà ni àlùmọ̀tẹ́kì àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn olùpáyà ọlọ́run ọba àlékè ọlá àwọn náà ní máa ṣe iyèméjì sí tọ́lọ́ tẹ́nìkan bá ti wá ń ṣe iyèméjì sí tọ́lọ́ kò sí nínú olùbẹ̀rù ọlọ́run yẹn ọlọ́run sọ wá lóòbẹ̀rù rẹ̀ dáadíkà lókè táwọn àgbò láàárọ̀ ìbà fi ilé kò dá lórí ìmọ̀ tẹ́lẹ̀ bàbá wá sọ kí làwọn àǹfààní èyí tá a fẹ́ rí nínú ááyà yìí torí wípé a ti sọ wípé áyà yìí kùránì ọlọ́run yìí yọ́ máa jẹ́ ìmọ̀nà fún àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn àfáà láwọn olùbẹ̀rù ọlọ́run kúmọ̀ lọ́mí inú náà òun náà làwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ lódodo alẹ́bíínà àwọn tó sáájú wípé yátàkúnà ṣírkà bí wọ́n máa ń sọ́ra fún kánmọ́rogún pẹ̀lú èyí ọlọ́run àṣẹ́kẹ́ nìkan ló ń bẹ̀rù ọlọ́run kó tó wá ń ṣẹbọ wọ́n jàdá lẹ́yìn egun wáyà ọmọlúnà bìtọ̀ àti ebémi ọlọ́run bá ní kí wọ́n ṣe òun náà ni wọ́n máa ń ṣe àṣẹ tí ń jẹ́bẹ̀rù ọlọ́run nǹkan méjì ni ìtọ́lọ́run bá ní ká ṣe ká ṣe ètò bá ní ká gbèbù sílẹ̀ ká gbèbù sílẹ̀ àfáwá Ibn Abbas ọlọ́run bá ní yọ́nú sí wọn àwọn láwọn oníjẹ́ mọ̀tàkùn àwọn olólùbẹ̀rù ọlọ́run الذين يحذرون من الله عقوبته في ترك ما يعرفون من الهدى àwọn tó já sí wípé wọ́n máa ń páyà ọlọ wọ́n ń páyà àyà Ọlọ́run tọlọ ń bá wa ní ká máa ṣe nínú tábà pé nǹkan báyìí ní nǹkan tí ò dáa ni wọ́n ara gbé jùbúlẹ torí pé olùbẹ̀rù Ọlọ́run ọba nìkẹ ọlá òun ni wọ́n. bákan náà àáfàá wa Al-Hasan lọ́kùnrin ọlọ́run tààlà àwọn níta bá ń sọ fáwọn olùbẹ̀rù ọlọ́run àsáwọn wọn ni ìtẹ́kùnmá àwọn ọlọ́run àléyé ìtọ́nà wọn bá ṣe lára àmọ̀ wọn gbé jùlẹ̀ wọn ṣe ara tó wọn bẹ̀rù ọlọ́run yẹn wà á dáwọ́ mọ̀tàrọ́bọ̀ àléyé ìtọ́nà wọn wá ṣe lọ́nà yàn òun ni wọ́n wá ń ṣe wọ́n kírun wọn lásìkò rọmọdọ́nà làwà yìí tó di twenty lónìí wọ́n ń bá wẹ̀ wọn tó bá lówó lọ́wọ́ wọ́n yọ zaka tó bá lówó lọ́wọ́ tó yẹ kí wọ́n lọ sí hajj wọ́n lọ sí hajj gbogbo tọ́lọ̀ wọn bá ní wọ́n ṣe wọ́n ṣe nínú àwọn tọ́jọ́ rẹ̀ àwọn tọ́lọ̀ wọn bá ní èèwọ̀ ni wọ́n tún dènà sí wọ́n níwọ̀ àwọn èèyàn báyìí òun náà ní àwọn òtẹ̀kọ́ bákan náà àáfàá wa kọ̀tàádà òun láwọn wo ni wọn tẹ̀kú náà ó láwọn náà lọ́lọ́wọ́n bá sọ láyà tó tẹ̀lé pé alẹ́dínà yóò mi náà wọn náà bẹ lọ́kọ yìí wáyú kí inú ọ̀nà sọ̀lá wà mí máa rọ̀ta ọ̀nà òun ní òfin kó ó láwọn tán bá nígbàgbọ́ sí tí wọ́n fojú rí nǹkan kọ̀rọ̀ wọ́n nígbàgbọ́ sí tásìkò wọn bá tó wọ́n kírun fọ́lọ́ owó tọ́lọ́ wọn bá fún wọn arísìkí tọ́lá fún wọn wọ́n tó wá ń rán níbẹ̀ àwọn àràpọ̀tádà àwọn láwọn ilé òun làwọn olùdẹ̀rọ ọlọ́run wọ́n ṣe tẹ̀fsírù lùkùrán lùkùrán gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé ẹ̀ níbẹ̀rẹ̀ tẹ̀fsírì wa wọ́n ní wípé àwọn fi ááyà tó tẹ̀lé yẹn àwọn fi tó táà bá orúkọ ọ̀rọ̀ tí àwọn àfá sọ ìkọ̀ta ọ̀rọ̀ àwọn rárá àṣẹ́ni tí ọmọ ọjọ́ olùbẹ̀rù ọlọ́run ó ń fi òsàálẹ̀ ó ń fi ẹbọ́ lẹ̀ ọwá ń jọ́sìn fọ́lọ̀mù ọba ọba alágbára ọba ọ̀kan ṣoṣo nìkan tó bá wá rí bẹ́ẹ̀ àwọn àǹfààní wo la fẹ́ ṣe nínú ááyà yìí bàbá Muhammad fún sọ́lẹ̀ àlùfẹ́ imin wọ́n ń ṣàlàyé fún wa wọ́n ní ara ń tá àrídì mú ni bayanu ulumul Qur'an ááyà yìí ń sọ fún wa pé Qur'ani ìwé ńlá ni ìwé tọ́ga ni gíga kùránì torí pé ń bọ̀ ọlọ́run fẹ́ sọ ó ní dáálíkàlì kìtàbù fàlìṣàrọ̀tù bìlbọ̀ tó fídù olówó amọ́rútábá ti yí ọ̀nà tọ́lọ́run bá gbàgbé wá ń bẹ̀ yẹn pé dáálíkàlì kìtàbù bó ti ẹ̀já sí pé ìtumọ̀ ààbá làáfà wẹ́bùnà àbá sí lórí pé ilé yìí ṣùgbọ́n tíra yẹn tíra wọn ó ń fi sọ pé kùránì ìwé ńlá ni ìwé alápọ̀nlé ni bákan náà ara ń tá a rí dìbò òun ní rífàtúlù quran méjì àti quran maktubu ó tún sọ fún wa pé bí quran ṣe jẹ́wé ńlá ìwé gíga pẹ̀lú a bá ti pè ní àlìkìtáàbù ó túmọ̀ sí pé nǹkan tí wọ́n kọ sílẹ̀ òun ni bàbá ni àwa kọ́ fífà látàtì mọ̀wá dẹ́hà ọ̀nà mẹ́ta la kọ́ sí akọ́ sínú èyí tó wasu a letibia idilmalaika a to ko si wetin belowa mo malaika wani maso ifu letibia idilnas a ti awon inweti belowa wa taa je eyan urani oron oroni. wamin fawa idila haya ninu awon amfani taa ri di muni na oga alekal fita bula ori bafi an na agaluko ana nasala mini hindu lai ebi ina àṣekùnránì ọ̀dọ̀ ọlọ́run ló ti sọ̀kalẹ̀ lé ìtọ́ dájú onígbọ́nà ọba ní dáàlì kálùkì táàbù láàárọ̀ ẹ̀bà fi òrùlá ilẹ̀ ìwọ̀n tẹ́kì àsọ́dọ̀ ọlọ́run ọba ní kùránì ti sọ̀kalẹ̀ bákan náà àáfàá ní wàmíníà nínú àwọn àǹfààní èyí tá a ṣe nínú ááyà yìí òun náà ni pé ẹ̀rí ẹni tọ́lọ́run bá fi mọ̀nà annal muhtada bi hadha alquran ẹni abá fi mọ̀nà lọ síbi quran yìí òmùlmọ́tàkùnà àwọn gan lólùbẹ̀rù ọlọ́run àsẹ́nìkan tó bá lóun bẹ̀rù ọlọ́run a wá lọ wo ìpìlẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba rẹ̀ kìí ṣe mọ̀fìníyọ́ alálùkùránì wà súnà àmọ́ lórí kùránì àti súnà àṣírò ẹni kò sínú àwọn olùbẹ̀rù ọlọ́run bàbá ní ìfàkúlú wọn kánà àtúkọ́ nílà kánà àkúwá èyí ti dá àmìlòkọ̀ àmìlòkèrè bẹ́ẹ̀yàn bá ṣe ń bẹ̀rù ọlọ́run sí bẹ́ẹ̀ ló sì máa tẹ̀lé tó bá bẹ nínú Al-Qur'an ọlọ́run kó ṣe wá ní ìgbèrú rẹ̀ bákan náà ara tá a tún nídìí nínú àyà yìí fọ̀dílá tó tẹ́kọ̀ọ́ ọlá ti bẹ fún ìbẹ̀rù ọlọ́run wàá náà min asbábìlì ìtìdá Al-Qur'an àti pé nínú tí ma ń ṣokùnfà kéèyàn mọ̀nà kéèyàn lẹni ìmọ̀nà pẹ̀lú Quran òun nìyẹn bákan náà bàbá tó wá ń ṣàlàyé lọ wọ́n tó ń ṣàlàyé lọ nípa wípé tá a bá ń sọ̀rọ̀ ááyà yìí ara àwọn ẹ̀kọ́ ni pé àwọn olùbẹ̀rù Ọlọ́run àwọn lẹni tá mọ̀nà wọ́n mọ̀nà lọ síbi tọ́lọ̀ ń fẹ́ wọ́n mọ̀nà lọ síbi tọ́lọ̀ ń fẹ́ kan gbọ́yé yóò wá jẹ́kọ̀ ọ̀rọ̀ lójútù tó bá di wájú ọmọ ọlọ́jà jẹ́kọ̀ nínú wọn dáadéka lékè táàrù láàárọ̀ ẹ̀rọ fi ọ̀dá ní ìlú tẹ̀lé àti àlùkùránì yìí ìmọ̀nà ló jẹ́ tí ò sí iyèméjì kankan bẹ̀ yóò sì máa jẹ́ ìmọ̀nà fáwọn ìbẹ̀rù ọlọ́ tó bá wá di lọ́la àbí ìlú láì tààlà á gbé láti di alẹ́bí iná yóò rìn lóhùn lábẹ́ lọ́wọ́ yìí ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك